أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أشكر الله محمد صلى الله عليه وسلم فإنه لا Kalau Allah SWT wa kanu àyà ta kàtẹ́yìn wípé ní àwọn tá a wí yóò wọ́n àwọn òbí àjẹmọ́. لما يسألك الناس والسلام إلى النبي يسألك الناس أو يتوكل نوره àwọn èèyàn wọ̀nyẹn wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ àwọn àwọn àlùmọ́ọ́nù náà lè lọ sóòlù gbogbo àti wọn bá rà ní. ọ̀rọ̀ tó ní ẹ̀sìn láti tọ́nà ọba àdéhùn ọlọ́run tó kalẹ̀ yìí ó lọ́gbẹ̀dẹ̀ àdéhùn láwọn wà lórí àwọn èèyàn yóò mọ̀ wá bẹ́ẹ̀ lọ́rọ̀ ọmọdé tó àdá tó ní ẹ àdá tó lọ́sẹ̀. ide urusan mana saya akan tidak ini sambil berulang berulang ini. Awak tak mahu berulang bukan berulang apa apa dengan ini. Kamu berusia berapa? lọ ṣe lọ́wọ́ ti sọ̀rọ̀ kò wá. Iná ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ti tẹ̀ lọ́wọ́. Àmọ́ nípa àwọn ẹni ọ̀kẹ́ déètì wo ni ìtẹ̀tọ́ wọn. ìmọ̀lẹ́ yọ lọ́wọ́. Ebúkọ̀ náà láti wọ́n ti rí. Gbogbo ẹ̀ láti ẹ̀ yọ mọ́tò mọ́tò yẹn. darí àwọn táwọn nínú ìjọba ìlú náà ni wọ́n. ọ̀kan ni wọ́n tó àwọn òṣèlú àwọn òṣèlú wọn kọ́dà ń bá tó ń parí ọ̀rọ̀ rẹ̀ tó ń parí ẹ̀sìn tí wọ́n gbé máa lẹ́nu bẹ́ẹ̀ ni bó tọ́lọ̀ pátọ́ bẹ́ẹ̀ sọ níbẹ̀ ni wọ́n ti wọ́n dá parí ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé ó ń sọ yẹn àbí wọ́n tó ń bí ń tún ọlọ́run tó ń tún kí n bìí ni wọ́n ní wọ́n ti rí ẹ̀mí wọn ẹ̀mí ẹ̀mí ní pàmàlà ẹ̀mí láwọn láwọn ẹ̀mí ọlọ́run tó ń sọ pé ó ń sọ ọlọ́run sọ̀rọ̀ wọn láti ọ̀gá tó ń bá tẹ̀ ọ̀gá tó ń lò. ẹ̀mí apá náà ní ìlú ẹ̀ka bọ̀. sẹ́ni ń wọ ayọ̀ tẹ̀. lọ́pọ̀lọpọ̀ náà ti ká ẹ̀rọ yẹ ẹ̀mí àti sẹ́ni ń bá ní lọ́wọ́ òṣèlú ẹ̀mí òní darí. ó ti yọ́nà wọn darí ẹ̀ ló dé wàá ní darí. ó ti tẹ́tí ní ìlú ẹ̀ kọ́ wa tó sẹ́ni ẹ̀ka ti ní oṣù. kéde tí mo ń jẹ́ náà tó ti gbé ìfẹ́ ẹni wọn òun ọgbọ́n lọ́wọ́ wa. láti bẹ́ẹ̀ kò yàtọ̀ pẹ̀lú sẹ́yìn wọn bá ti ní wọn ṣe wọn ṣe ìtumọ̀ lẹ́yìn pé tọ́lọ̀ pa ara jẹ̀ fún wọn ṣe wọn ò ti tẹ̀lé pé ìṣẹ́ ìgbà yẹn wọn ṣe wọn kò lábọ̀ ọ̀nà ní ìlànà sọ fún ẹ pé ẹ̀ ń wà ẹ̀ wọ́n. ẹ̀rọ sáà ní sáà ní ìfọwọ́ pàdé wáyé kó tó fún ara wọn lọ́wọ́ pé ó lè fẹ́ àyíkáwọ̀ tuntun náà jọ́pọ̀ àyíkáwọ̀ tuntun náà ó bá ní kọ́ta fara dá wọn mẹ́rin ló ń bá wọn kí dá wọn tó bá fún wọn

onígbà ìyá mọ̀ wọn dàgbára o àrẹ́bí máa ń lò ó pàmò ọjọ́ ìyá mọ̀ mi ọjọ́ tó ń mi agbára àdúrà wà ní ìgbàlá àbẹ̀ ìgbàlá kó tó lé ọ̀rọ̀ wà ní ọ̀wá yìí ọjọ́ ìyá mọ̀ kọjá báwọn ẹ̀ lórí àpèjúwe lókùn kọ́tọ̀ ìlànà ìyá mọ̀ yìí lókùn kọ́tọ̀ ìlànà ìyá yìí tó láwọn tí wọ́n ní títí kámẹ́rà wọn yẹn kò sẹ́ni tí wọ́n ti kú lórí ọmọ bọ́ọ̀lù tó báyìí àwọn tí wọ́n bá wù ní orí orí kọ̀lẹ́ ọmọ bọ́ọ̀lù tí ẹ̀ tó ń lọ́ọ́ máa wù tó máa wù lórí títí òkè lẹ́yìn. ọ̀gá náà bá àkàlù orí táwọn ń yìí lẹ́kọ̀ọ́ lọ́la àwọn ní àlọ́ lẹ́kìlì bẹ̀rẹ̀ àwọn ń ṣe kíkà ní wọ́n tẹ́lá

inú báyìí ló báyìí ló lọ ẹ̀kọ́ lé lẹ́yìn náà o ṣe wà láwùjọ ṣe wà ṣe bá ló bá ṣe ìṣẹ̀lẹ̀ náà bá bá ló bá ṣe ìṣẹ̀lẹ̀ wà láwùjọ ṣe òkú bẹ́ẹ̀. ó lè má jẹ́ òkú bẹ́ẹ̀. nǹkan yẹn ti ń para lẹ́yìn ọ̀nà tó ń gbà kó àmì. báwa ló wá rí ìrọ̀lá àwọn ọmọ náà àwọn àti ọkùnrin àwọn ní ìka ìpè ó ní wọn náà parọ́ àwọn ní ìka àwọn ilé ìgbà tí kò ní wọn parọ́ àwọn bá kọ́ kẹ́lẹ́ fún máa ti ṣe kó láì ọ́ kò ní sọ̀rọ̀ kan ẹlú bá ti jẹ tẹ̀wọ́n náà wà ní ìlàjọ́ náà àdéhùn náà fún ọ̀la àbúrò àyè àti ìlànà ẹ̀yìn náà ti fẹ́ àti ìlànà sáyẹ́ ọlọ́run ti sọ àdéhùn àtẹ́lẹ̀ fún wa ní ìlànà ìlànà ìkọ́lẹ̀ àlìsánná wùtọ́ ìrọ̀wọ́ bí ìlú yìí ọlọ́run ti ti kọ́ àti orúkọ tá a wò ní káàkiri ọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run ti kọ́ ọ̀rọ̀ wò ó ti wà lọ́rùn yẹn náà gbogbo tó bá lọ tàbí tó bá lè mú ní ara rẹ̀ gbé tó lè gbé lórí ọ̀rọ̀ rẹ̀ tó gbé sọ́dún tó ọ̀rọ̀ bẹ̀ máa tó gbé sọ́dún tó bá wà lọ́wọ́ lọ́wọ́ kàkà ẹ̀ tó ń bẹ̀rù. ẹ gbogbo ẹ̀ dengan kuat. Tulaipe tuwallimu dari tuwallimu ini kira minat kuat. Tulaipe tuwallimu. Ikirna lawale tuwallimu amal. Oke dia kira minat tuwallimu. Nubat lembu buat, awal awal aman buat. dia tak akan kata walau dulu kita ia juga dulu semua yang dulu berkata dengan Allah àwọn ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nítorí kúrò lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ọlọ́run wọ́n lè gbọ́ sọ yẹn kó o ti bẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ lọ yóò tó lóko bẹ́ẹ̀ tí èmi kọ́ kọ́ ọlọ́run lọ́wọ́ tí èmi kọ́ ọlọ́run láyé lọ́wọ́ tí mo lè lọ́wọ́ tí mo lè lọ́wọ́ lẹ́yìn èyí ọ̀bẹ̀ lọ́wọ́ yẹn ṣùgbọ́n ìtọ́jú ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn ọ̀sán ìgbẹ́lẹ̀ ọ̀sán ìgbẹ́lẹ̀ àbí wọ́n dà wá

Thank you. kọ́ ọ̀sán sí ọ̀rọ̀ tó ti dájú ní ìlọ. Níbi kọ́ ọmọ ọ̀sán tó mà àbí kí ọmọ ọ̀sán tó kọ́ ọmọ yẹ. Wọ́n náà ti kó owó tó tó tó máa lọ́wọ́ yẹ láti fi aburú kó tó máa lọ. Wọ́n náà parí ó lè yóò torí kó pàtó ìlú tó wọn bá ń là ìfọ́nkó mi ló là láyé fún ìgbà ìyá mi ló ń là tó bá ń là tó ìgbà ìyá mi ló ń lẹ́sẹ̀ ní ara ẹni lé yìí láti ọdún tó ra wa ìta àwọn tó tún náà máa ń pariwo àwọn ayé àti ìjọba àwọn ẹrù kí wọ́n ọlọ́run ẹ̀rọ kẹ̀kẹ́ kan láàyò ọ̀yẹ̀ bàbá àtàlẹ̀ kan láàyò ọ̀yẹ̀ ìyá àgbà kan láàyò òun ni mẹ́tọ̀ rẹ òun lálábẹ̀ rẹ kọ́lá ọlọ́run tó láti lè lórí ayé ẹ̀ kọ́lá ọdún ló lọ